إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àdúgbẹ́ fún ọlọ́run bá Allah àtọrọ ìkẹ́gẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam an bẹ̀rẹ̀ lọ́bà kọba kí anábí kọ́dẹ̀ bá kí àwọn sọ̀hábà rẹ̀ kọba kí ọgbọ́ àwọn ẹni rẹ̀ tí wọ́n ti wà lórí ìlànà wọn àtàjú tún wá lórí ìlànà wọn tí jọ gbìdà alkiyama abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala kọ́lọ́bà kó kánà kùnà wọn ẹwà rí ẹnu wọn bá àkókò tí ó kù tí àkókò magribi ó fi tó inú tí a ma gbé ẹwò nígbàtí Ramadan kù sáta a ìjókòó lórí àti máa gbé kìtàbù siyam min kìtàbí Bulugh al-Marami li fadilati shaykh ahmed bin ali bin hajar bin asqalani rahmatullahi alayhi abẹ̀rẹ̀ sí máa gbé yẹ̀wò wípé ká máa gbé ọ̀rọ̀ ààwẹ̀ tí wọ́n mú wá nínú kìtàbù bulugul marami níbi ìjòkó alákọ̀ọ́kọ́ ìjòkó ẹlẹ́kejì lè ní ìjòkó ẹlẹ́karùn-ún tí a fi ń gbé kíní ẹ̀rọ yẹ̀wò lábẹ́ ònúwàn táwọn ilé tó fún wa ní èní pé àdábù alìmọ̀tà àlékọ́tú àwọn ẹ̀kọ́ tọ́rọ mọ́ bó la ṣe ń gbáwẹ̀ inú rẹ̀ ní pé gẹ́bí anábí Muhammad sallallahu alaihi wasallam gẹ́bí yóò ṣe fi kọ́ wa wípé ọmọnìyàn ní ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó sọ pé gbogbo iṣẹ́ tó máa níbi Ádámù bá ṣe láhù títẹ̀ ló ṣe fún ilá ìrìnsìyàn àyàfíàwẹ̀ ẹ̀yí fàínà hùlí wà náà àjìzìbì àwọ̀ ẹ̀yẹn ọgbà fún mi ní èmi máa dẹ̀ san lẹ́san náà ọlọ́run wa tún wá sálàyé pé ẹ̀rì táraka ta'amahu wa sharabahu wa shahwata lè ajìlì ó fi jíjẹ múmú rẹ̀ lẹ̀ àti ìgbádùn ó filẹ̀ lè ajìlì nítorí èmi ọlọ́run tó túnmọ̀ sí pé á jẹ́ pé torí tọ́lọ́run la fi ń gba àwẹ̀ náà nínú àwọn ẹ̀kọ́ tọ́rọ̀ mọ́ ni pé á fi jíjẹ múmúlẹ̀ ṣáhàwá ìyẹn tán tó gbọ́rọ̀ fílẹ̀ hadithi tí wọ́n tún tọ́ka lérí pé ṣáhàwá gbọ́rọ̀ fílẹ̀ ó ní ìkan tí ma ń bẹ láàrin lọ́kọláya tí ó ń bẹ nínú hadithi Abu Hurairah òun ni hadithi tí yóò kan ti afẹ́ka nínú tíra náà tíra wà ní tíra Bulughul Marami ó ní qala jaa rajulun nabi sallallahu alaihi wasallam faqala olókùnrin kan lọ sódá níbà Muhammad sallallahu alaihi wasallam ní halaktu ya Rasulullah ó ní mo parun èrè òjíṣẹ́ Ọlọ́run Ọba ní tó ń túmọ̀ sí ni pé ó ti dáràn ó wá ní mo parun èrè òjíṣẹ́ Ọlọ́run Ọba a níbi wá sọ pé wà mọ́ ahlakak ọjọ́ Ramadan lọ́sàn Ramadan now Ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó tẹ̀lé ní pé ó wá hal tajid ma ta'tiqu raqaba ìjọ ní orin agbára ìjọ rọ́nà láti lè yọkan ẹrúkò lọ́rùn ẹnìkan àwọn sọ pé ọ̀rọ̀ tá ò wá ní pa parun ọwá ń sọ solution ajásí pé ìyẹn o ọpa àrùn lóòtọ́ obìnrin ilẹ̀ fún ọ ní nǹkan tó ń ṣe ní à ń bí so ní nǹkan tó lè fi wọ́pọ̀ ẹrú kó lọ́rùn ẹrú ó ní no ọwá ní fahal tẹ́sẹ̀ tẹ́ o à ń ta súnmọ̀ ṣàárọ̀ ní mọ́tàtàbí ààyè ìtanràn ìyàwó rẹ̀ ní o wá ní ok so wá ní nǹkan àbẹ́ olágbára láti lè gba àwọn oṣù méjì tẹ̀lera wọn ó nínú ó ní fàtẹ́jì dì máa tó tẹ̀ ẹmọ sí tí na miskina ni tó ní ẹ̀rì ọ̀nà ìgbà tó fi lè bọ́ èèyàn 60 ó ní ara ó ní fún majalasa fàútí ànàbí sọ̀rọ̀sẹ̀lẹ̀ bí arọ́kín minatamor bó sì jòkólẹ̀ wọ́n wá fún ànàbí ní gift arọ́kín òun ni ibi tí máa ń gba làbídùn wọ́n ní ó máa gba nǹkan bí sọ́yìn 20 15 sí 20 òun ló máa gbà 5-5 níbẹ̀ nínú jìríkà kan káàkiri kẹbi jìríkà 80 làbídùn ni wọ́n fi ṣe gift fáà níbi Muhammad sallallahu alayhi wa sallam anábi ti wo pé eléyìí ni ó lè lọ fi ṣe fídíà àbí kó ṣe kàfàrà kó fi tánà rẹ̀ anábi wa sálà a ah, tasọ́ta kọbi hada ó sì pé fún ẹgbẹ́ lọ́fíṣẹ́ sàárà ọwá ni ààlẹ̀ afkọrọ̀ minni aw minna fàmàbẹ́nà làbàtẹ́ ha ahàlùbẹ́ tí ń ahwaju ilayhi minna ó ní tatún ló tòṣì jù nínú ìlú yìí tó tó wa ó ní kò sí ilé tó tòṣì tó ní bùkátà sí nǹkan yìí ọ̀rọ̀ tó sọ yìí àníbà Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ náà pàálẹ́rin wọ́n ni idab fa'atimuhu ahlak oníkó fi bọ́ ara lè rẹ̀ nǹkan tàà fẹ́ fàyọ́ bẹ̀ ní pé anẹ́bí sálàyé kàfàrà kíyàn ó serú nǹkan báyìí lọ́sàn Ramadan kò bá wọn fara lè rẹ̀ ká pé ẹni tí è sára léyàn kódà tí dérí kiss a ti sọ̀yẹn síwájú ẹ̀rí anẹ́bí ló lágbára rẹ̀ ó lè ó níkojanu ó níkojanu fún ṣáwà rẹ̀ ju ọ̀pọ̀lọpọ̀ ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ Ibrahim tààlẹ̀ náà òun ni pé a gbogbo nǹkan tó bá lè jẹ mọ́ wípé yóò máa rú adùn lára èyàn gbọ́dọ̀ jìnà sí lọ́sàn Ramadan bákan náà nínú àwọn kan gbogbo àwọn ọ̀nà tó yẹ pé nǹkan ìfi lè wáyé mùsùlùmí gbọdọ̀ avoid ẹ̀ tamam bákan náà kí ọlọ́mọ pé ìyẹn o ìṣeyẹn o tẹ̀bí rọ́tù minal kàbáhí bákan náà ó jẹ́ nǹkan tó yẹ kó tóbi minal fàwáhí ṣe lè kìbá alimuhulikat inú àwọn ọ̀ràn ńláńlá tí máa ń pààyàn run ni àkúndélé inú àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ ń bẹ̀ ni pé ìmọ̀mọ̀ sí àwọn ọ̀ràn ńláńlá ni inú ọ̀tọ̀tọ̀ kí èyàn gbọ́rọ̀ jìnà sí ni náà àwọn kan tàwà kọ́nà àdísì yìí ẹ̀rì adamu tàní fi ta'if alama wákọ̀ àmínúhù mi máa sọ ya wọ́n ní ká máa treat kí ọmọ sàtẹ̀ jù kọmọkọ̀ jálà ẹni bá fẹ́ apologize ẹni bá ti mọ̀ ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ àìtún lè àlà àbákanáà títóbi ọ̀ràn tí ń bẹ lérí ìsúnmọ́ obìnrin especially títẹ̀yẹn ní àbíjìbá jẹ́ pẹ́tẹ̀yàn tí ìbá pẹ́tẹ̀yàn ó sì zìnà ó máa dáràn zìnà ó máa dáràn ìjẹ́ kàfàrà ọ̀rọ̀pọ̀ táwọn onímọ̀ sọ ní abala bẹ̀yẹn bákan náà nínú àwọn ètò tó jẹ́ ẹ̀kọ́ tó jẹ́ pé ìbéèrè ẹ̀kọ́ títún bẹnu hadithi Aisha yìí àti ọ̀kanú yálàwà Umu Salama radiyallahu anhuma yàwó annabi la méjèèjì radiyallahu anhuma ó ní annanabiya sallallahu alaihi wasallam kana yusbihu junuban min jima'in thumma yaktasilu wa yasum muttafaqun alayh ẹ̀rí ó ó máa jí that is àṣùbá máa ń bá níbi Muhammad ṣubú yìí máa ń yọ bá níbi Muhammad sọ̀dàdà ó ní pé fàjẹ́ a máa yọ bá níbi Muhammad sọ̀dàdà sẹ́dà níbi pé ó ṣe sáà ní pẹ̀lú obìnrin rẹ̀ wọ́n ní lẹ́yìn ìgbà yẹn àníbí ọwà awẹ́ o ní pé ẹni tí dáná jẹ́nẹ́bà tẹ́lẹ̀ ẹ̀rì fájìrì wá yọ kèwá tí wẹ̀ kò bá àwẹ̀ rẹ̀ jẹ́ yóò lọ wẹ̀ ni síwájú kó tó kírun èyí ni àwọn ìyàwó nígbà Muhammad sallallahu alaihi wasallam sọ bá níbi ṣe ọdẹ wẹ̀ lẹ́yìn ìgbà tí fàjírí yọ mọ́tàfàkùnà Muslim bákan náà kọ́ wọ́n ni kí wọ́n bẹ Muslim ti bí àhàríti Salama ó wala yaqdi anábí ọ̀sán gbèsè jọ́ yẹ kọmọ́rùpa anábí náà dáná òun eléyìí òun náà ni pé ó lè ápùn bẹ́ẹ̀ lálẹ́ kí yàn padà wẹ̀ ní ọ̀sán kódà àwọn afáàmù wá pé èyí ni mọ́dàbí àwọn ọmọ mẹ́rẹ̀rin náà wọn ò yà sọ́tọ̀ eré àdísì ni wọ́n gùn lé lórí bákan náà jùmúrù làmá ìsálàfà wọn àkàlàfà ọ̀gọ̀rọ̀ ni wọ́n wà kódà wọ́n ní wàzírí gbà pé ìjìmọ̀wù ń bẹ lérí ọ̀rọ̀ yìí ẹni bá sọ ìtọ́ yàtọ̀ sí ayá kò lẹ́rìí kò lè láṣíwájú kankan ní ẹ̀sìn o ní pẹ́ ní bá dáran jẹ́nẹ́bà tí bá jìdí bá yọba kọ́lọ́wẹ́ kò àfẹ́kì àwẹ̀ rẹ̀ tó ti ní láníyàn wọ́n ní eléyìí àwẹ̀ náà lálàáfíà bẹ́ẹ̀ náà ni ó lè jẹ́ nínú àwẹ̀ ọ̀ranyàn ó lè jẹ́ nínú àwẹ̀ èdè tí kìí sọ̀ranyàn ọ́dá ibi ohun àti ìyàwó rẹ̀ lélẹ́yìí tó bá wáyé tí èsè ìyàwó rẹ̀ ńkọ́ nínú àwọn tí a tún kọ́ lẹ́kọ̀ọ́ ní abalẹ̀ ilé yìí òun náà ni pé àwọn ìyàwó anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam gbogbo kan tí ó sàǹfàní fún mọ̀ yíò fi pamọ́ nínú àwọn ẹ̀kọ́ tó jẹ́ ojúlówó tó yẹ kí a a fi lè ní àǹfàní àti mọ̀ àmọ̀dájú bá anẹ́bì sallallahu alaihi wasallam wọn ò fi pamọ́ fún wa bákan náà yálà wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ pé mọ̀mọ́ta wà aléyìí siyam sọ màánihu waliyuhu ó kú àlàyé kan tí mo tún fẹ́ ṣe ń bẹ̀yẹn wọ́n ní obìnrin kọ́ níbi àhàrísì ti Aisha ti ti Maimuna èyí tó ti gbáwájú yẹn wà áwọ́ Salama èyí tó ti gbáwájú yẹn wọ́n ní tóbìnrin tí ó bá tẹ́jẹ̀ àìdọ̀ bá dá àbẹ́jẹ̀ nífàsí bá dá ó wá fẹ́ wọ́n ní ó láǹfààní àti gba ààwẹ̀ ìjọ yẹn kódà kọjọ pé lẹ́yìn ìgbà tí fájìrì yọ òun lóbìnrin yẹn ti wẹ̀ lópin ìgbà tẹ́jẹ̀ bá ti dá síwájú kí fájìrì tó yọ yọ́gbàwẹ̀ ẹjọ́ yẹn wọ́n ní orú bẹ́ẹ̀ ó lè wẹ̀ lẹ́yìn tí fájìrì yọ tán tí ó lè affect àwẹ̀ ẹjọ́ yẹn nínú àwọn ọ̀rọ̀ tí àwọn onímọ̀ tó fi kún nìyẹn bákan náà níbi àhàdíthì Aisha tó tó tẹ̀lé wọ́n lá níbi Muhammad sallallahu alaihi wasallam níbi màmá àtàwà aléyì siyam sọ ma'anihu waliyuhu wọ́n ní gbogbo ẹni yóò tí ó bá ilé kú tí àwẹ̀ bá ń bẹ tó jẹ gbèsè àwẹ̀ àwọn tó já lásùnmọ́ rẹ̀ àwọn ni ó gba àwẹ̀ náà fún eléyìí nínú àwọn ẹ̀rí àbí ààrẹ mú nínú àwẹ̀ àbóbìnrin tó ṣe àìdọ̀ orú eléyìí ọlọ́ni yẹn jẹ́ ń gbèsè yẹn o a ń tó dá jùlọ àbí tọ́jọ́ ràn kí o níbi tí ó kọ eléyìí sí àti tètè lẹ́yìn Ramadan nínú àwọn ẹ̀kọ́ tí a kọ́ ní ilé yìí bákan náà nínú àwọn èyí tí a gbọ́dọ̀ tún mójútó tàbí gbọ́dọ̀ mọ̀ pàtàkì rẹ̀ òun náà ni kìyàmù Ramadan ẹ̀rí kìyàmù Ramadan ni nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì ni tí a gbọ́dọ̀ mọ̀ wípé ojójúṣe wa nínú Ramadan báyìí òun ni pé ìyẹn máa ń dìde jó àìkàn òun ni pé a sì nẹ́fìlà lóru Ramadan òru nẹ́fìlà o nẹ́fìlà yìí ti bẹ̀rẹ̀ láti ìgbà tá bá ti kí mọ́gírìbì tán àláti ìgbà tá bá ti kí ìṣá ìtàn tí tó fi di ìgbà tí a fi máa jẹ sàárì tán àkókò tó wá dáa jù ní ìgbà tá bá ti di ìdámẹ́tọ̀ ooru ọwọ́ gbẹ̀yìn òun ni àkókò tí ó dáa jùlọ láti fi lè ṣe kìyàmù Ramadan nìyí ẹ̀rí àwọn ẹni rere inú àwọn ẹni síwájú Ọlọ́run bá ròyìn wọn nínú Al-Qur'an Karim ipé warqa'u ma'a raqi'in Ọlọ́run tó ròyìn wọn ipé wa kanu yud'auna ila sujudi wa ọlọ́n tó ròyìn wọn pé káànù kọlí ìlànà lẹ́yìn ma yà àjàwò díẹ̀ nínú òru wọn òun làwọn ma fi ń sùn àwọn yìí wọ́n bá ìkẹyẹ sábà ọlọ́n tó ròyìn wọn pé tàtàjáàbà jùnúbú anìlmọ̀bọ̀ ọ̀jẹ̀ àwọn ibùsùn wọn máa ń jìnà lẹ́yìn tí dẹ̀ran kan àlìjẹ́nà wà mímọ̀ razaqnahum yunfiqun inú ta tó ń ṣe fún wọn wọ́n tún ma ná sójú ọ̀nà tọ́lọ́mbà ọlọ́ni fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun ọlọ́ni ẹ̀mí kan ò mọ̀ tá a fi pamọ́ fóun o ní pé ẹ̀mí tó ń tó ń fi pamọ́ fóun nínú àwọn àrítútù ọlọ́ni ẹ̀san nǹkan tí wọ́n ṣe ní iṣẹ́ fún di eléyìí nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì tó yẹ kí a lọ mọ̀ òun náà ni pé a ìdìde senefla lóru nínú nǹkan tí ó jẹ́ òfin ẹ̀sìn ni before Ramadan tí a rígbà tí Ramadan bá dé nínú tó yẹ ká mú kún pé ààwẹ̀ wa tá ń gbà yìí ká má ní à ń gbàwẹ̀ mi wọ́n máa yàn ní ọwọ́ ìbẹ̀rẹ̀ òru lẹ́yìn gbàmbá kí ìṣá ìtàn kódà wọn dá àpapọ̀ mọ́ ìṣá ìwọ̀n ni òun ni wọ́n ń pè ní asámú but ẹjọ́ mọ́ wà lẹ́mìí wa kò títí ń jẹ́ asámú kìí séde lárọ́wà o asámú asámú tí wọ́n wíhun kìí séde lárọ́wà o bóyá tápà wọn ń sọ ni o bóyá húsá wọn ń sọ ni o àmọ́bẹ́ ti rí wàlọ́ọ̀nì akùnbalọ́wà bàbá wa adẹ̀bá ń lu wa ọmọ ní kíbòsí asámú ni àmọ́ èmi tí bá pàdé nínú èdè gangan bàbá haúsá kan ní bẹni kárí bóyá ń bẹnu èdè wọn torípé àwọn haúsá náà ló gbé islam wá sílẹ̀ yorùbá bílá shark kọlọ́bà kọ́ san ní ẹ̀sàn rẹ̀ náà but èdè yẹn èmi ò sí mẹ́bí wọn ti mú ipe bóyá ní asamu asamu mọ́jọ ó wà lẹ́mí rẹ̀ pé asamu kódà kó wà lẹ́mí rẹ̀ pé ìrún òru ọbẹ́ta fún ọ ju kó wà lẹ́mí rẹ̀ pé asamu lọ torí pé èmi ò tí ì rí inú language tó bá gbá arabic ni ẹgbàgbé ẹ kìí ṣe lárọ́wá Yorùbá èmi ọmọ tọ́jọ́ ní Yorùbá lóbi sí gbọ́ ọmọ tọ́ àwọn ọmọ ibi tí wọ́n ti rí mọ́ wà á pè ní máa ń mú ó tún máa sọ pé ẹ̀dà ní asámú kò sí tí ń jẹ́ asámú kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ tí ń jẹ́ ìdájọ́ rẹ̀ òfin rẹ̀ àbókọ rẹ̀ nínú òfin ẹ̀sìn òun ni kìyàmù lẹ́yìn ìdídédú òru kìyàmù lẹ́yìn tó bá ipé nínú Ramadan ni tàrọ́wẹ̀ irun táàmà kí táàmà sinmi lẹ́nu inú àdíjà Aisha radiyallahu anha ó lánibà Muhammad sallallahu alaihi wasallam ó wà nínú Ramadan kò sínú Ramadan irun rẹ̀ ó kèé kọjá mọ́kànlá ó dá máa kọ́ ẹ má ṣe béèrè bó ṣe gùn tó bó ṣe dáa tó a tún kí mẹ́rin míì a sinmi níbi mẹ́rin àkọ́kọ́ a tún kí mẹ́rin míì a tún sinmi a wá kí mẹ́ta sí àdísì mẹ́nu Bukhari mẹ́nu sọ Muslim àdísì ayáláwọ̀ Aisha ọ̀dàlá àyà àsínú Ramadan àníbi máa ń kí nígbà tí ìsinú Ramadan náà máa tún máa ń kí tẹ́bá lọ sínú rìwáyà Bukhari ó ló máa ń kí mẹ́tàlá mẹ́tàlá ìlànà bàbá wa ń kí méjì àwọn afọ́wáyẹ̀ nẹ̀nẹ̀ rẹ̀ púpọ̀ takora wọn o rákà méjì ń bẹ tí ẹmọ yàn tẹ́lẹ̀ ńgbà tó bá kí ìṣá ìtàn bẹ́ẹ̀ náà ni rákà mọ́kànlá ó tún wá kún tòru wọn fi wọ́n pápọ̀ nù rẹ̀wáyà dìsí yẹn àwọn bàbá wa náà dẹ̀ dúró lórí rẹ̀ ìhun lẹ́wọ́n mọ̀ fi jọ pé mọ́kànlá mẹ́tàlá lẹ́mọ̀ rí tí wọ́n ń kí níbi ìhun àwọn asámù tí wọ́n ń kí náà ń tó wá dáa jùlọ ní pé káwa náà mọ̀ participate ṣẹwárí àrùn ogun àwọn mùsùlùmí gbogbo mọ́sálásí tó bá bọ́ sí agbègbè wa tí wọ́n bí ọba ti ń kí dá jùlọ tó súnmọ́ bẹ̀rù ọlọ́run bá jùlọ ẹjíkáàánú súnmọ́ bẹ̀ ẹjíkáàánú máa kí ilé dára àgbáìsí eléyìí fún gbogbo àwátá bá ń gbáwẹ̀ náà ọ̀ràn yẹn wa baynahum asọ́lá wa baynahum asọ́là fàmàntàràkà fàkùrùkàfà àníbi ní ìyàtọ̀ wa láàrin àwọn mùsùlùmí àti kèfèrí òun náà nìrún kíkí ẹni bá ti fìrúnlẹ̀ tí ó kí ó ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run náà eléyìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ adé máa dájú látara eléyìí nípa pé a ìrún kíkí nínú nǹkan táwọn fi mọ̀ mùsùlùmí ni ẹni bá wá kí fi ìrún lẹ̀ tí ò kí kìí ṣe mùsùlùmí ẹmọ́ wájá kọjá là ká mọ́ mọ̀ dájọ́ kọ̀ọ̀kan tí bẹ fún kọ̀ọ̀kan nú ẹ̀sìn láàfin ní kọjá là láwọn tí ò ṣe tó lé lórí táàdẹ̀ ní fi ní gbé tí kò tí è ṣe ipò rẹ̀ for example nílẹ̀ Yorùbá wọ́n ní agbàwẹ̀ mọ́kí asámú asámú ta ní kò sí ibi wọ́n ti rí ó kọ rẹ̀ yìí náà ni ó ní agbàwẹ̀ mọ́kí asámú òkú àdánù ibi òun ni pé ó fẹ́ fi para rẹ̀ lásán irọ́ wọn pa o téèyàn bá gba gbogbo Ramadan tí ó bá kí asámọ ẹyọ kan ó ní Ramadan nìyẹn àmọ́ kò ní ládá tó tóbi ó miss ń tásùn á ní ó miss kò dẹ̀ lẹ́sẹ̀ ẹyọ kan nínú fáìlẹ̀ torí pé kèé sí ọ̀ràn yàn a nítorí pé afẹ́kẹ́yìn òkè káwà máa lè mọ́ kẹwàá fi ìdájọ́ tí èsì ìdájọ́ rẹ̀ sí ẹ̀ sọ pé agbàwẹ̀ mọ́ kírun ó fèfì parẹ̀ ẹni tí ó kírùn ọ̀ràn yàn gẹ́gẹ́ ní ó jọ́ràn yàn èyí tá ń kí wákàtí márùn yẹn ruọ musulmi tí ọmọ látẹ́lẹ̀ àbínú Ramadan tètè fi kọ́ra láti inú Ramadan yìí pé inṣàlá mi ò ní filẹ̀ mọ́ gbèsè ayé mi àwọn àwùjọ club ọ̀rẹ́ tí yẹn máa ń bá rìn tí máa ń sọ ní délé ríbú tí máa ń sọ ní dẹni tí ò ní kírun ẹ yàgò fún wọn ẹ bá ẹni ọlọ́rin iye oníwèsè owó yín gbogbo ẹni ó ti ń bá àwọn ọ̀rẹ́ tí ó sọ ọ̀rẹ́ gidi rìn ẹ̀rí wọ́n máa ń sọ olóko ẹ̀rí tó bá ti rí ó kan díẹ̀ a ní ẹwẹ̀ ẹja lọ sáyé lé ní apá àbí márùn-ún alọ́ra gò fún wọn ẹ̀tìmọ̀ tí wọ́n ń ta ìyẹn wà lákàntì ẹ̀ subhanallah yóò mọ̀ fi pípa wọn yẹn ọdẹ̀ ti ràgbò ikú tó rà fún ọlọ́dẹ orí wọ́rú ni ó torí pé ẹni tí ń sọ̀rọ̀ dáadáa kó tó wọ inú ilé ọtí ọba jẹ́ ẹni tí ń sọ̀tọ̀kúsọ ó yà ń wèrè lákàí tó tóbi dùnú ìtọ́lọ̀ ń dá sí pàtì ara ó ti yọ́kò lára rẹ̀ ni wọ́n ń ṣe bí wèrè kọ́dẹ̀ ẹlòmí àtúmọ̀ tọ̀ sára ní àà ah, mo ti yó lérè ẹlòmí bá ń lọlé inú kọ́tà ni ó já sí ẹlòmí ọ̀mùtí kan mò ń bọ̀ àti mẹ́sàásí láàárọ̀ ọjọ́ kan mọ́ bá bá a mo kọ́ rò pé abílẹ̀ yìí ti kú ni aṣọ tí ló lọ mú lálẹ́ kàkà kọ́ lọ sínú ilé wà láìwájú ta wọn ló sọ̀rọ̀ àyè nínú omi inna lillahi wa inna ilaihi raji'un àwọn kan bóyá ò lọ́rọ̀ ra fúnra rẹ̀ bóyá àwọn kan lọ́rọ̀ ra fún wọ́n ti ṣe lóko lẹ́yìn kó lẹ́sẹ̀ ẹwù àgbákò tó tó ṣe láká ìbọ́ ẹ́ ó tún wọ́n kàn sówó lóko lásán subhanallah gbogbo àwọn ọ̀rẹ́ tí ó lọ mọ́ mú wa torí pé sẹ́lùmí bá ti dáràn a máa wà òun ti dáhùn ilé iná ẹ̀wò ẹ̀yà fà ẹ̀ sáàmà bẹ́lẹ́gbẹ̀gbẹ̀ mú bọ̀ ó lẹ́nìkan dáhùn lu ìkọlọ́mà kó bá sàmọ̀nà rẹ̀ ó ní tóun bá ti rí pé ikú fẹ́ dé tán òun bọ̀ abá wa tàbí ọkọ̀ lẹ́tà sí ẹ̀dàkùn bó ni mọ́lákùnmọ́ ti ti ń sẹ́ndì lẹ́tà gbé mò ń dé tán o ẹlòmí akọ́ sùn láì owó ẹkẹ́ wọ́n bá yọ sí wọ́n bá mọ gbẹ̀mí ẹ̀ bá ti gbà tọ́ tán nẹ́nu àwọn aráalé ọkàn àtójú olójú bá tójú kù táìmù ẹ̀ tó ni ẹ̀dàkùn tuntun lọ́n gbogbo àwọn tó yẹ kó lè mú wa wò níbi ìjọmọlúàbí wọn lè gba ìjọmọlúàbí lọ wa wọn gbàgbà náà fún wa torí pé ẹni tí ó bá ti fi ọtí múmu kọ́ra wọ́n ti gbàgbà náà fún un ní tí ó fi sọ sí ní tí ó ilé ọtí náà mọ̀ gbé àwọn tó ẹkọ́ rẹ̀spọ́nsì sí dáadáa náà kọ́sọ́mà inú àwọn ọ̀gá inú àwọn kìíní tó bá ti mú tí yóò tán yóò mọ̀ misbehave ni kódò lè mọ́mọ́ ikú ti misbehave pé ó kàn ń gbébọ̀ àbá àbí ọlá kan ń gbé bàbá àbí tọ́lọ́n ti sọ délé rí tọ́lọ́n ti fẹ́ sọ délé rí ni pírọ̀dù yẹn tó bá ti kọ́ọ̀tì wọ́n lè wẹ́lò mi rọ́pò rẹ̀ àwọn nǹkan yìí lè ṣàkóbá láìbọ̀ à àwọn tó yẹ ká mójútó nínú àwọn òbí òbí onú tó yẹ kọ́ mú kọ́kọ́ ṣe àwọn tó yẹ kọ́kọ́ bọ́ àwọn tó yẹ kọ́kọ́ ṣètọ́jú fún òbí yẹn ni kódà kọ́kọ́ àkọ́kọ́ sí ọmọ yẹn gẹ́gẹ́ òbí yẹn ni òbí yẹn ju ọmọ yẹn lọ gẹ́bà níbi ṣe fi rinlẹ̀ nínú àhàdí màmá yẹn ju ọmọ yẹn lọ lọ́dọ̀ yẹn atẹ́gìn ọkọ fún èyàn wá fún èyàn lè àìbẹ̀yẹn tó fún àwọn èyàn sókò ráre tó bí ẹkú tààrẹ tààrẹ tó ń dẹ̀ lóhun sáyé kí tí ń lọ sí pàtí tí ń lọ sí club tí ń lọ mú tí ń lóhun ṣe gbogbo ẹ̀ á tún máa rọrọ tí fáwọn èyàn ẹwà sítání o àti ìrántí fáwọn èèyàn yóò ebi ń pa ẹni tó lọ rọtí fún yóò ebi ń pa àwọn fámílì ẹ̀ ìyá ń jẹ́ o rí bí lọ o but yóò lè rọtí fún àmọ́ kò lè fún lówó ẹwà gbàgbọ́ eléyìí kún ta rẹpẹtẹ ẹ jẹ́ kí àwa tí a bá morú wọn ká máa advise náà ká máa tún súnmọ́ wọn ká máa jẹ́ a máa rò pé ìfẹ́ tí máa ń bẹ láàrin èèyàn ẹni tí ó bá ti ṣe tọ́lọ́run wa pẹ̀lú ẹ̀ àwọn tí ṣe tọ́lọ́run kódà kó mọ́ lásọ́lá kódà ká máa wo pé eléyò ilé ah, wọn a rí pẹ̀lú mi wá ní talọ̀rẹ́ rẹ̀ máa lélẹ̀ mo lè present má ṣe yẹn èṣù ló ń di ó máa ó máa ó máa dìsáyẹ̀ bákanbákan tí ò ní jẹ́ kí ó wù ẹ́ àkámọ̀ pé ibi títọ́ lọ́wọ́ ba ibẹ̀ ni oríire wáwá bákan náà kìyàmù Ramadan anígbà Muhammad sallallahu alaihi wasallam ó ń ṣiṣẹ́ léyìí ní ojú ayé rẹ̀ ó dìde lóru Ramadan ó lọ sí mẹ́sálásí àwọn nǹkan kírun pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí nínú hadith èyí tí mẹ́nu sọ ibù kọ́ sọ Muslim nam ó dijọ́ kejì àwọn èèyàn tó pọ̀ nílò ìgbà tí mẹ́nu sọ ibù kọ́ sọ Muslim jọ́ kẹta àwọn láwọn èèyàn pọ̀ àníbí ọjáde sí wọn but ẹgbà wá mi tún gbé wá pé ó jáde jọ́ kẹta kò jáde jọ́ kẹta èrò pọ̀ mọ́sálásí seriously wọ́n láàrín bí wọ́n á jáde àníbí wọ́n sọ pé ìfẹ́ kọ́dọ̀rọ̀ ẹ̀ lórí ni tó túmọ̀ sí pé àti ká jáde sí mọ́sálásí inú Ramadan káwa náà wá sí tẹ̀yàmù Ramadan ká kójọ káwọn mú kàkí fún wa kọjọ pé ó lìdí wa a fi ṣe tẹ̀yàmù Ramadan tẹ̀yàmù lẹ́yìn tààrọ̀wẹ̀ nínú súnà níbà Muhammad sallallahu alaihi wasallam inú rẹ̀ lọ́wà ìwọ tí ẹ wá kí lọ́gbọ́n kí ṣàìtàn jáde ó dẹ̀ lè kí ní dáadáa fúnra rẹ̀ mọ́ kí káàmọ̀ pé in tó máa tó ṣokùnfà foríjì ni a níbi ní ma ń kọ́ ọmọ Ramadan ìmáni wa ti sábà ń gúfọ́dá mọ́takọ́dá mẹ́dánbìhì inú àdífi àbúrírọ ni àdífi tí mẹ́rin kòkọ́rí tí mẹ́rin sọ Muslim ni ó ní ẹni bá dìde dúró lóru Ramadan tó ṣe kí á mọ̀ Ramadan ìmáni ó ṣe ní ayé Umar ibn Khattab wọ́n ní ó padà kó àwọn èèyàn jọ sínú mọ́sálásí Ubay ibn Ka'b ó fi so lórí lé wọn lórí pé ìwọ Ubay ibn Ka'b bọ́yá máa kírun fún wọn ó tún yẹ àwọn míì náà ìgbé wọn máa jẹ́ imam eléyìí nínú nǹkan tí Umar ibn fi padà ṣe ni nínú khilafa àwọn arọ ogun àwátá jẹ́ mùsùlùmí lọ́kùnrin wa lóbìnrin wa ẹjí káàrùn ọmọ lọ sí mẹ́sálásí káàrùn ọmọ kí pẹ̀lú jẹma tọ́ ìgbọ́ tó lè kí lé fún ara rẹ tí ó da wọ́nà kí ẹwà rí àwọn obìnrin àwọn ní dìmọ̀ràn gan torí pé inú ilé ní a ilé yìí dá káwà ló kí nínú ilé wa tó bá di ìgbẹ̀yìn Ramadan mẹ́wàá tó máa last ká múra dáadáa nísìn torí pé àníbà Muhammad sallallahu alaihi wasallam tí Ramadan bá ti dé ó máa múra dáadáa bọ̀ tí wọ́n bẹ́nu àdísì ìyáláwà Aisha èyí tàbẹ́ káyì wípé tó bá dìgbẹ̀yìn Ramadan ìmọ̀ tún nípa gan ẹ̀rí Aisha ọ̀lọ́lá àyà ó ní kánà rọ̀sọ́ sọ̀lọ̀sọ̀lọ̀ dákàlà àṣì tí mẹ́wàá gbẹ̀yìn Ramadan bá sallallahu alaihi wasallam yóò di aṣọ rẹ̀ òyí pé yóò dé yóò lè wà áhìyà lẹ́ìlá yóò wà máa kírun lóru wà áìkọ́dọ̀ àhìlá yóò tún máa jí àwọn ìyàwó rẹ̀ yóò jí ọmọ rẹ̀ yóò jí àwọn fámílì ẹ̀ àdísí mẹ́rin Bukhari sọ Muslim dáa tí ó bá mọ́ alá láti sin onímọ̀ aláǹgbà yìí kí ní wá ń wá à Laylatul Qadr ìyẹn là níbi mọ́ fi ń ṣe ẹ̀tìká sínú mọ́sálásí eléyìí wọ́n gbà wá nínú hadith náà pé àníbà Muhammad sallallahu alaihi wasallam kana ya'takif al-ashr al-awakhir àníbì máa mú ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn Ramadan ìmọ̀ fi ṣe ìtìkáàfù mọ́sáàtì onípòpò ní lọ fún ma tábàkà azwajuhu min ba'di kọ́dà àwọn ìyàwó rẹ̀ náà padà ń ṣe ìlànà yẹn lẹ́yìn rẹ̀ ilé ìlú ẹ̀bẹ̀ ní bukori bẹ̀rẹ̀ muslim ìyàwó aisha náà ni ó gbà a òun náà ni pé anábíà muhammad sallallahu alaihi wasallam ní ma ń ṣe àwọn a gbáradì a fi sí plan wa tó gbé tí yóò bá a tí ah, mo á lè ṣe ìtìkáàfù yóò yọ́ mọ̀ wá tí ó bá múra òun ni pé rọmọdọ́nù yìí káwòdíwò ni ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ti ní ká gba rọmọdọ́nù ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala fẹ́ ká gba rọmọdọ́nù pẹ̀lú kí ni o pẹ̀lú àwọn ẹ̀kọ́ ni ó ní kó lè bá ní àwọn iṣẹ́ kan tí ó lè bá nílapa tí ó lapa lára wa dàtọ́lọ́ kutiba alaykum siyam kama kutiba ala alladhina min qablikum ọlọ́ni la'allakum tattaqun ó ní mo ṣe ẹ̀yin olùgbàgbọ́dọ̀ mo ṣe rọmọdọ́nù mo ṣe lọ́rọ̀ ìyàlẹ́ lórí gẹ́gẹ́ bó ṣe ṣe lọ́ràn èèyàn lórí àwọn tó ti síwájú yín ọlọ́wà ní la'allakum tattaqun kí lè bá jẹ́ ẹni tó mọ̀ bẹ̀rù ọlọ́wọ́ bá ní kẹ́ lè bá jẹ́ ẹni tó mọ̀ jìnà sí nítọ́lọ́wọ́ bá kọ̀ ní kẹ́ lè bá jẹ́ pé ẹni tó mọ̀ múfin ọlọ́wọ́ bá ṣẹ ní kẹ́ lè bá jẹ́ ẹni tó pé nǹkan tó jọ́nà ẹni lórí ẹmọ̀ múṣẹ kẹ́ lè bá jẹ́ tó pé nítọ́lọ́wọ́ bá ṣe léwọ̀lé lórí ẹ̀ lè jìnà sí ọlọ́ni la'allakum tattaqun ó lè ìlàfi ṣe rọ̀mọ̀bọ́n lọ́rọ̀ ẹ̀ lórí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala gbé Ramadan kalẹ̀ láti jẹ́ oṣù tẹ̀mùrí oṣù tẹ̀dìrìb oṣù tó wá rè wá tó wá mójútó wa tó wá gba àwọn ìwà kùdìẹ̀kùdìẹ̀ lọ́wọ́ wa tó fẹ́ sọ wá di ẹni ńlá òun ni oṣù Ramadan jẹ́ ẹ̀yìn oṣù tó jọ kọ́ wá tọ́ wa di gẹ́gẹ́ bá kó gba àwọn iṣẹ́ bú ọwọ́ wa kó wá mú dáadáa ní kó wá fi rọ̀ wá lọ́rùn eléyìí òun ni wọ́n yẹ kí àwa náà ojútó káńgbà pé ntọ́lọ̀ ń torí ẹ̀dá wa ara ẹ̀ ní o ọlọ́ni ẹ̀rì wà máa kọ̀ lè jìnnà wà ní ìsà ìlàlẹ̀ abudun ọlọ́ni dídá tí mo dẹ àìjẹ́ nǹkankan lọ wà tẹ́lẹ̀ mo fẹ̀mí sí ọlọ́run onílàáká yóò fi ṣe ọ lílẹ̀ ìbádà kó lè bá jẹ́ ní tí ó ma mẹ́sàn náà bá dúró ní owó ló ní ni owó lọ ń wá ní ipò lọ ń wá ní ayé ló ń lé ní ìntọ́lọ̀ ń dá fún ẹniyẹn oúnjẹ tó ń jẹ ọlọ́run dá fún ni owó dọ́là ọlọ́run dá fún ni náírà ọlọ́run dá fún ni gbogbo tí bẹláyé ọlọ́run dá fún ni gbogbo tí sọ̀kalẹ̀ náà yìí dá fún ni wọ́n fẹ́ ẹ lọ́rùn wọ́n fẹ́ yóò dùn gbé fún ẹ atẹ́gùn ti fún ẹ ọ́ dá fún ẹ ni gbogbo nǹkan yóò kó ọ dá fún ni ẹ́ ọwá dáwọ náà torí kankan torí ìjọsìn àmọ́ lẹ́nì àwa ìtọ́lọ̀ ń dá fáwà òun là ń mójútó nítorí torí ẹ̀dá wa àfilẹ̀ ẹni yẹn ti gbé ọ̀rọ̀ ní àtòdìjẹ láti kíyèsí pé àwọn ìta ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn kí o mu sìgá aburú ni ọ̀dá rárá kí o máa mú ẹjá lọ bèèrè lọ́dọ̀

nítorí tó ń kó bá pọ̀ náà ìyẹn ní òlò fowó ra o adẹ̀ tó máa kó bára rẹ̀ a máa gbà sórí ẹlòmíràn tó kó sìgá oríṣiríṣi nǹkan wọn mu èèyàn mú gbó ní tí ó dà lákàí rẹ̀ rú tí ó kó bára rẹ̀ tí kó bá gbogbo àwọn kẹta sọ yóò tún kó bá lákàí yóò à ń pè lẹ́jà dákùn ó kọ rí wù wọn ẹni káfí gbogbo tó bá lè wò ó lè pè ọba sọ lóko orin ọba mọ́ pé gold ló ń jẹ alọ́lọ́wọ̀n ọ̀fẹ́ nǹkan ó tún yí ókọ̀ ẹ padà orí eléyìí ni agbọ́dọ̀ ọba dínú Ramadan orú ẹniyàn wà dẹni ọlọ́run wà láì àwọn ọlọ́jọ́ tàmánìsìn àwọn aláṣẹ́wọ́ tàmánìsìn àwọn ẹran tí wọ́n láwọn ń tẹja tàmánìsìn gbogbo bọ́sọ̀ tẹ́tì máa rí ọtí tẹ́tì máa rí igbó lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n máa fi lé tí wọ́n máa fi takọ ẹ àwọn àdúgbò kan bẹ àwọn agbègbè kan bẹ lágbègbè wa yìí ah kọlọ́ba ọjọ́ boys ah wọ́n ti pollute tọ́ pé lérí títì ẹsẹ̀ ọ̀dẹ̀ máa jó yín pé ah, ah orú àgbákò oníbẹ̀ bíbá ẹ̀ àdúgbò yìí náà ni o ah máa wọ pé wọ́n lọ ibi tá ń pè lẹ́yìn ìlú ni o hmm, hmm. ló wá wọ́ọ̀sì débi pé orí títì báyìí ọ̀hún bọ́ọ̀dì ń báyìí ọmọ sáré gbìyà torí pé tí wọn náà bá múra wọn padà dámúgó tí wọn bá rẹ ọmọ rẹ lómi wọn á tẹsí ẹ wọn ni ẹ mú sìgá ni òun mú sìgá torí pé ìlàjì tí àwọn ń fa òun náà ń farú rẹ onísìgá lòun náà ẹ̀dọ́ fi sọ́ọ̀bù sẹ́gbẹ̀ẹ́bẹ̀ náà tó náà ń gbá sí rí pé àwọn ọlọ́ǹkọ́ sàmànà pípù wọ́n dẹ̀ ti ń fún ní gbóhun tí bá padà tẹ́sì àwọn ìyá ẹni smoke <laughs> ó dẹ̀ ti gbá sórí na orúkẹ yẹn n'i alábàájòkó burúkú ni ànábì dẹ̀ sọ alára rẹ̀ gan ó ní alábàájòkó dáadáa àti alábàájòkó burúkú ni ọ́dà gẹ́gẹ́ bí ẹni ó ni ó ní tọ̀bá tẹ̀ rí pẹ̀fúmù rẹ̀ gbà ọgbà òórùn dáadáa símú ẹ̀ ó lálábàájòkó burúkú ọ́dà ni ẹ máa gbẹ̀dẹ àwọn tí máa ń ṣe tí máa ń rọ ọkọ̀ rọ àdá ara ọ̀gàngàn ẹ̀wọ́ tó ẹni bá jòkó ti yàn kí ni ó ṣe wọ́n náà ti mọ̀ tí ó gbà sára bí à ń gbẹ ibi lọ sí mú bí à ń gba ogo ó ní nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn òun ni pé ọ̀rẹ́ máa ń inflect lára yìí ọlọ́ọ̀bà Allah subhanahu ó ní gbogbo ọ̀rẹ́ tó bá dé àlìkì àmọ́ gbogbo ọ̀rẹ́ ọ̀tá ni gbogbo ọba ara wọn sí ó ní gbogbo ọ̀rẹ́ ni ọlọ́ni al-akhilla yawma idhin adu illa al-muttaqun ọlọ́ni gbogbo àwọn ọ̀rẹ́ pátá gbogbo alábàání pátá ìgbà my best friend tó bá dàlì kíámà yóò di best enemy fún òun ni jẹ enemy tó le jù fún ọwá ni illal muttaquna àbántẹ́jọ́ pé ń kóra wọn jọ pé ẹmẹ́jà wo àbúrò ẹjá fèlé ilẹ̀ ẹjá sí dáadáa báyìí ẹjá lọ sí ibi jọ lọ́wọ́ bá ẹjá ah, tẹ̀lé ilé ẹjá practice ilé ẹjá ju àwúgbà ilẹ̀ àwọn tẹ́ bá ń advice wọn ara wọn tí wọ́n dúró lórí dáadáa báyìí ọlọ́run ní àwọn yẹn àwọn ni wọ́n àwọn onímọ̀ oníbàrá wọn sọ̀tà àni wọ́n ọ̀rẹ́ tí wọ́n last wà jẹ́nà ní kọ́lọ̀bà kọ́kà kanáà náà òun ni pé ẹjẹ́ ká kóra ọjọ́ lórí títọ́ lọ́wọ́ba náà nínú rọmọdọ́nì àwọn èèyàn ti fi pátipáti yẹn sílẹ̀ but àwọn tí ń ta àgbọn ọmọ ìgbà wọn ọ̀ta but tó bá dé inú rọmọdọ́n ní táwọn ìbá ti túnmù báyìí ọlọ́tí kan mú advice ẹ̀ ó ń tọ́ tí o máàdù àjẹ́ pé ah, ya ẹ̀fẹ́ ọtí ilẹ̀ torí pé ó ní business kan tí mo ń ṣe ń gbà kan customer mi ni mo á ní ẹ̀fẹ́ ọtí ilẹ̀ máàdù àjẹ́ kìí ṣe mùsùlùmí o but ah, àwọn èèyàn ń sàgbákò látọ̀dọ̀ rẹ̀ gan oríṣiríṣi àwọn nǹkan dandan ní tàbí wọn wọ́n advice wá ní ah, àfá sí kọ̀dá ní mo ní kọ̀dá ní à ó láwọn àfá rẹpẹtẹ ní wọ́n wọ́n bíbá yíwá mú gíní

ó ní ẹ̀tọ́ ajé kílẹ̀ oṣù subhanallah àwọn èyí ò bẹ̀rù ọlọ́run ok ṣe abẹ́ jẹ́ ẹni tó máa sin lọ́run Ramadan tí ò ní sin lọ́run bá lẹ́yìn Ramadan ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà yìí téèyàn bá tó súnmọ́ wọn nínú àwọn alábàáni tí yóò yẹ kéyìn ó ní òun làwọn àfọ́ oníjàlàbí wà kí ni reason wọn ò bẹ̀rù ọlọ́run wọn ò fi bẹ̀rù ọlọ́run lògbé sí ayé wọn ẹni tẹ́ ṣògbò fún nǹkan kí nǹkan lẹ́fi ṣògùn fún tí ó yẹ kó jẹ lẹ́fi ṣògùn fún ààrẹ tó ń kún ta rẹpẹtẹ yìí àwọn jára bí kọntribútì síbẹ̀ gan o ẹni tó bá mọ tí wọ́n ń jó tí wọ́n fi sọ di pàwùdà tí wọ́n pàwùdà fún ẹ yóò mọ̀ pé disease gidi wọn fún ọ wà lọ́ọ̀ i know disease ojúlówó disease iná wọn fún ọ ní wọn fún ọ jẹ ní wọn fún ọ mú wọn á rò pé oògùn tó gba àgbésí ayé òun lẹ́nu ẹlòmí yọ́kà sàdédé e, e, e, eré ìrọ́kàn mọ́ tọ́n kò nímọ̀ pé tí wọ́n fún oúnjẹ ni ẹlòmí ó padà láàrùn kan la kò nímọ̀ pé kòkòrò lòun ti gbé jẹ kòkòrò ló ti fà sí mú mo mọ àwọn ológun tó yẹ pé inú àwọn tí wọ́n pera láàfà yìí gbẹ́ wọ́n bẹ́nu tí wọ́n fún yàn jẹ ó ní ẹ̀ lọ jógbẹ̀yẹ torí pé wọ́n mọ̀ ẹ̀kọ́ tó bá ti ń jẹ gbẹ́yàn tó ń jẹ́ tọ àwọn ó sì ṣe kọ́mọ nífẹ̀ẹ́ àwọn tí mo mọ̀ dáadáa tí èjọ pé kìníkà á ká mọ́ kéèsè 20 times tí ń jò bẹ̀rẹ̀

subhanallah ọ̀dọ̀ wọn náà lẹ́tí mọ́ gbókọ kókọ ẹbú ó tọ́ ní gàrí tíra gbogbo tí ò sí nínú ẹ̀sìn wọ́n á fi síbẹ̀ àwọn èèyàn mọ̀ wá lọ kó jẹ gbogbo àwọn ilé yìí nítọ́ ẹka jìnà sí ni ókè àfáàrù tí a fọ́ tí sóògùn fún yàn ẹniyàn tí ò mọ̀ tí mu tẹ́lẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí fọ́ tí lóògùn ó ti tẹ́sì ẹ̀ ó ti súnmọ́ sẹ́ni tí ò mọ̀ tí mu tẹ́lẹ̀ ó lè bè lọ́wọ́ mi yìí nìsìnkí mi ò mọ̀ tẹ́sì ẹ̀ mi ò mọ̀ bó ṣe rí lẹ́yìn pa àmọ́ pé ẹnu àwọn ọ̀daràn mọ́ rùn bákan bákan àmọ́jú bá wọn lọ náà bọ̀ tí ẹni tẹ́tẹ́ á gbé fún pé wo tó bá kọ́kọ́ fẹ́ ṣe wá kọ́ mọ́ ti gẹ̀ mélòó kan wá fi ẹbu ẹ lé wa tó wá fi ọtí sinapu dá padà ó ti tẹ̀sí ẹ̀ òun náà lè para ní ah mo dẹ̀ láìkì kìíní yìí o ọ̀dọ̀ lọ́tí láti bẹ̀rẹ̀ lọ ni ara bí táwọn èèyàn ti máa ń dọ̀lọ́tí nìyẹn inú Ramadan gbogbo pátipátí yìí ó ti reduce a ti fílẹ̀ bọ̀ tí bá ti fílẹ̀ yìí ká máa fílẹ̀ lọ tó bá dẹ́yìn Ramadan ká tún kọ̀ntúrẹ̀ ní ara wa wípé ẹ̀kọ́ ta lónú Ramadan ta fi bá Ramadan lò ẹ jẹ́ ká máa lò lẹ́yìn Ramadan tó lọ́n fẹ́ kọ́ láńlákùn tàtàkù ní túnmọ̀ ẹniyẹn bákan náà nínú àwọn nǹkan tí ó yẹ kí a mójútó pàtàkì jùlọ òun náà ni àwọn nǹkan tó tún jẹ́ ẹ̀ṣẹ̀ tó jẹ́ ẹ̀ṣẹ̀ bí orú ìwòkúwò ẹlòmíì àwọn òkúté ibi ọmọ pa wọn ara CCTV a máa lóhun gbádùn rẹ̀ ẹlòmíì alékébí ọmọ pa wọn alọ agbélúdó ti lọ àmàtà lúdó ẹlòmíì a ní kó ọmọ bá ní fílì yóò mọ̀ lọ ṣe nǹkan tí ó yọ kó jẹ́ tọ́lọ́n sẹ́rí ní rọmọbọ́n wa rọmọbọ́n ọ̀kan náà ní síwájú ó ní nínú tí ó dáa ní kí ó fi rọmọbọ́n kọjọ́ rọmọdọ́nà rẹ ọmọ yàtọ̀ sí ọjọ́ ayé tó ń lò bọ̀ wá àtọjọ́ tó tí ò sínú rọmọdọ́nà àtijọ́ rọmọdọ́nà bákanáà ló dọ́rọ̀ kò jú pé ọ̀kàn jẹun òun lọ ó ní eléyìí ṣe alámà dáadáa inú alámà dáadáa ni pé bí rọmọdọ́n ṣe wọlé ẹ̀rí kámaka Qur'an kámaka adkar adkar sọba adkar masa ẹjọ́ tó tọ́lọ́wọ́ bá musulmi ládùá tí ma ń ṣe tí ó fi dolórí rẹ̀ musulmi ládùá tí ó ma ń ṣe tọ́lọ́wọ́ fi yọ́ fún àgbákò mùsùlùmí ládùúà tó lè ṣe tọ́lọ́wọ́ bó fi gbé bànújẹ́ kó fún mùsùlùmí ládùúà tó lè ṣe tọ́lọ́bà lásán àtàlá tó lè fi gbàdúrà rẹ̀ mùsùlùmí ládùúà tó lè ṣe tọ́lọ́n fi lè dáàbò rẹ̀ bó kú ò níbi ọwọ́ ọ̀tá mùsùlùmí ládùúà tó lè ṣe tọ́lọ́n fi lè dáàbò bó kú lọ́dọ̀ ojúkójú mùsùlùmí ládùúà tó lè ṣe tọ́ ẹgbẹ́ tẹ́ bá ti sàásí ọlọ́run dẹ̀ já àsàsí yẹn àwọn àdúà yìí ó wá wà ẹ jẹ́ ká máa kà á kí èèyàn má jẹ kọjọ pé ìgbà tí èèyàn bá wà lẹ́sbìsì pé ọkàn dúró báyìí ni ó lè má sí astagfullah astagfullah àtúgbìlẹ̀ astagfullah àtúgbìlẹ̀ má fẹ́mí rẹ̀ rò pọ̀ ọlọ́mù ń túbá lọ sọ́dọ̀ rẹ̀ gbogbogbò lọ́nkọ̀ọ̀kọ̀ lọ́wọ́ bọ́mọ̀ fi kẹsàn lẹ̀ fún ọ Ibrahim an-Nakhai ó sọ pé ẹni yíò tó bá sọ pé subhanallah nínú Ramadan khairun lahu min alifi tasbihi bi ghayri Ramadan olólóore fún

lẹ́ni tí ìran kan pé kùránì mo ń ká yí ọlọ́mọ ohun ẹ̀sàn lọ́dọ̀ rẹ̀ náà ká lọ mọ̀ yí pé gbogbo tí a wá ṣe yìí ó lẹ́sàn ẹni yóò tó bá jìnà sí bàjẹ́ ẹ̀rí anígbà Muhammad sallallahu alaihi wasallam ó ní man lam yada qawla zur wal amala bi ẹni yóò tó bá fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹjá kọ̀ntró wa ká ma parọ́ ká ma sọ̀sọ́kúsọ ká má ma yúkúwì ká má kọ̀ntró wa kárí pé gbogbo jọmọ tẹ ẹnu ajáde tí yẹn bá bú wa ẹ mọ́jà bú padà tó bá bẹ̀rẹ̀ sí bú wa tó ń gbá lórí tí ń gbá tí ń bá wa ṣeré kọ́tọ́ pé ìní sọ ẹ̀ kí ọ sọ fún pé mò ń gbàwẹ̀ ọ̀ràn létí nìyẹn ẹ mọ́jẹ kí ọba wa débẹ̀ ẹ mọ́jẹ ká fẹ́yẹ̀ ṣe ẹ̀yẹ́ tí pé ó fi máa sunkún ẹlòmíì ọ̀rọ̀ tí ó sọ ẹni tó sọ fún onígbàgbé tó fi kú yóò mọ̀ rántí ní time to time yẹn ẹ jẹ́ ká kọ̀ntú ẹ̀mí ara wa ànígbà Muhammad sallallahu alaihi wasallam ó ọmọ sọ̀rọ̀ inú ìyọnu Ọlọ́run sọ sí owó ní kàkùnkọ́ ń sọ̀rọ̀ sí yọ̀nà ọlọ́run ọlọ́run ó dẹ̀ fi yóò dẹ̀ fi ọ̀rọ̀ yẹn ní a dẹ̀ fi gbé wọ àlìjẹ́nà ọlọ́run ó yọ̀nù sí yóò dẹ̀ fún lájẹ́nà ẹlòmí ọdẹ sọ̀rọ̀ kò ní kàkùnkọ́ ń sọ̀rọ̀ yóò dẹ̀ fi gbé wọ náà eléyìí ni ẹ jẹ́ ká mójútó ń tí a máa sọ nam tí ó tó fi iṣẹ́ burúkú tí ó fi sílẹ̀ ó ní wàfàlẹ́ ìsàlìláàrí hajjá fi ma ń yájá fáàmà huwa ṣàrọ́bà ó pé kò jú pé ọlọ́run ọbọ̀ ní bùkátà sí àwẹ̀ tó gbà yẹn ọlọ́run orí bùkátà sí pé òun fẹ́ gbà kò ní wò bèlé pé ọgbà dàtí sí nǹkan táwọn afẹ́sìn ní tí wọ́n tú sí nìyẹn tó jú pé ó ti jíjẹ mú múlẹ̀ lọ bó ti ẹ̀jọ pé àwọn afẹ́sìn lọ síbi pé èyí tó tẹ̀wọ̀n jù ní pé ó ní ládàwẹ̀ o but ajiruhu náà ẹ̀san rẹ̀ reward ẹ̀ dínkù gan reward ẹ̀ dínkù gan ẹ jẹ́ ká mú opportunity wọ́n tó mọ́ kùránìká mú opportunity olóòrùn àwẹ̀ yìí fi ṣe kátìmù o ní pé ká kùránì látòkèlè kanlẹ̀ ìwọ́ tó yẹ pé o mọ́ ká fi kọ́ tó bá lọ fẹ́ kọ́ o nídi láti fast method mọ́ bọ̀ wá àwó fún ẹ áfẹ́gá láìpẹ́ ọ̀nà tó fi lè dìdì mọ́kànì àdì nígbà kankan lọ́wọ́ ẹ̀ inṣàlá ọ̀tàdà á tẹ̀sọ́nà pé bó ṣe ka Kùránì inṣàlá ọ̀yọ́lẹ̀ tẹ̀ yọ àwọn ọ̀nà wà tó yọ pé Ọlọ́run lè fi tètè yíyàn súnmọ́nà yẹn kò lè fi dùnú yẹ̀ san then àwọn tó dẹ̀ jẹ́ àwọn gbogbo àwọn ẹ̀kọ́ tó yẹ ká wá lò nígbàtí ìbá fẹ́ sínú èèmọ̀ ilé ẹ̀kọ́ ọfẹ́ jẹ́ sàárì ìmọ̀ ilé ẹ̀kọ́ inú àwọn ìta ti sọ tẹ́lẹ̀ náà mọ̀ ọgbọ́rọ̀ nígbàtà fi ń tí ti tíra òun náà ni pé aníbà Muhammad sallallahu alaihi wasallam yẹ́bìsí lẹ́nu hadith wọ́n ní aníbà Muhammad sallallahu alaihi wasallam máa ń sínú aláàrótọ̀ tó bá bẹ́ sínú yóò tún sínú lórí làbínú tútù tí ó bá rí yóò sínú lórí àwọn ọ̀rọ̀ tó wá pọ̀ ní ibùn kọ́nà jẹ́ọ̀sí àsọ lórí làbínú tútù àti làbínú gbígbẹ àwọn ní sáyẹ́nsì ní bẹ́ẹ̀ kalẹ̀ àwọn ọ̀gá àwọn sáyẹ́nsì àwọn àfẹ́sìn kọ́lọ̀bà kọjọ kọba akẹwọn torí pé àwọn yìí mọ̀ jìdújìdún àwọn ìṣe ìwádìí ìwádìí jinlẹ̀ ibùn kọ́nà jẹ́ọ̀síyá a lot of sugar different sugars níbẹ̀ lára làbídùn wọ́n ní bọ̀ tí tẹ́yìn bá gbáwẹ̀ àwọn sugars ti ń bẹ lára ó ti máa dínkù dé àwọn stages kan bọ̀ tẹ́yìn bá fi làbí dùn sínú wípé yóò dá ọ̀pọ̀lọpọ̀ padà sí ara yẹn wọ́n ní ara yarhamkallah wọ́n ní ara ìdí tí àníbi fi sọ pípẹ́ ọmọ lo làbídùn láti fi sínú nìyẹn náà òun ni pé ó níṣẹ́ tí ń ṣe pẹ̀lú àwẹ̀ tí ń gbà gan ara àwọn ìjásù ẹ̀mí yìí nìyẹn èyí tó yẹ pé ó jẹ́ àwọn àrísèmọ̀ ìmọ̀ tá níbi ìmọ̀ tó yẹ pé ordinary person ò lè mọ̀ ó ṣe sọ àwọn eléyìí tí ìmọ̀ ìgbàlódé náà wá fi rinlẹ̀ bẹ́ẹ̀ pé yes bó ṣe rí nìyẹn náà òun náà ni pé nínú ẹ̀kọ́ náà ni pé káìsì máa sínú a wà rí pé òun ti wọ̀ ká tó sínú yẹn náà bákan náà nínú ẹ̀kọ́ náà ni pé a máa lọ́ra jẹ sàárì bákanẹ́ kódà ìdí tí ó fi náà mú mi gan wọ́n lẹ́rí pé àwọn dókítà ní tẹ́ bá jí lóòrò ẹgbẹ́ inú gbófo mú mi àníbìnà ni pé òkè tó ọ̀bá rí làbí dùn ó mú mi wọ́n ni tó túmọ̀ sí pé ó ní iṣẹ́ tó mi gan ṣe pẹ̀lú inú tó ti gbófo tí ó rí nkankan jẹ àbí tó jẹ nkankan fáwọn distance tó gùn eléyìí ni pé inú Islam tàwà Islam ẹ̀sìn mẹ́ni islam ẹ̀sìn ojúlówó ni islam ẹ̀sìn òdodo ni islam ẹ̀sìn tí ó ṣe bí wo ni abẹ́lọ́bà lásán àtàrà a ìmàmọ̀lò ẹ̀kọ́ rẹ̀ kọ́lọ́bà kọjọ́ kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa kó dẹ̀ ṣàánú wa kó gbà níjọsìn fẹ́ni kọ̀ọ̀kan wa kó ká fún ilé rírí ayé àti sàrìkíyàmù first lecture wa èyí tó ẹ pé a máa ń ṣe ní gbogbo inú oṣù Ramadan lọ́jọ́ lásán àyàfi sunday nìkan la máa ń ṣe ní abániṣe ní olúwa central mosque white mosque ti mẹ́lẹ́gbẹ̀ẹ́ roundabout but èyí tí ó tún àpò tó tún papọ̀ òun náà ni ìkómọ tí ọ̀kan nínú wa tí ọlọ́njogún ọmọ fún ọ̀kan náà àwọn mùsùlùmí ní àwùjọ yìí òun náà ni Abu Umar